ẹ jẹ́ kí a gbàdúrà. a dúpẹ́ ìwọ ọlọ́run wípé ìwọ lè o máa ń fi ìsinmi kún ọkàn àìsinmi o sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ a fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà à ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wà fi fún wa agbára tí ó máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa a sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí ó máa ń rìn kiri èyí tí ó máa ń kó lọ́dọ̀ ìwọ ọlọ́run alààyè jẹ́ kí ó jìnnà sí wa jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin ní orúkọ jésù kristi olúwa wa. fún àkókò kúkúrú tí a ní ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run inú ayé tí a wà ó jẹ́ ayé tí a ò tí ì wá rí àwọn òpòrọ́ àti ẹlẹ́tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí ìyábọ̀ ìyá kì í padà wá bí bàbá bá sì ti lọ ó lọ náà nìyẹn kò sí Babátúndé kò sì sí ìyábọ̀ bí a bá ń pè ọ bẹ́ẹ̀ ká tó ṣẹ̀ la ṣe ń lórúkọ wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀ wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la nítorí wípé ojú wa kò rína ju igi imú wa lọ a sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú kò sì yé wa ó ní ìtọ́ni ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa a ó wo ìtọ́ni ọlọ́run ní exodu mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí ìkejìlá exodu orí ìkọkànléní àádọ́ta exodu orí ìkejìlá mọ̀tọ́gáfárà ẹsẹ̀ ìkọkànléní àádọ́ta ó sì ṣe ilé ọjọ́ náà gan-an olúwa mú àwọn ọmọ ìsírẹ́lì jáde kúrò ní ilẹ̀ íjíbítì gẹ́gẹ́ bí ogun wọn mo fẹ́ kí o fiyè sí wípé kì í ṣe Mósè lè ó mú àwọn ọmọ ìsírẹ́lì jáde kì í sì ṣe Áárónì kì í sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde ọlọ́run fúnra ara rẹ̀ olúwa ọ̀run òun ayé ẹlẹ́dàá wa ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ẹni tí ó mọ ìgbésí ayé wa ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísírẹ́lì ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Abrahamu ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka bíbélì ó ti mọ̀ wípé Jósẹ́fù ní ẹni tí a tà sí Íjíbítì bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún ni ìyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíbítì ìyàn yìí sì mú dé Kénáánì níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíbítì bẹ́ẹ̀ ni Jacob rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ ìtàn náà gùn púpọ̀ ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀ nítorí Joseph ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀ ó rò wí ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíbítì ẹ ń fẹ́ rí ìhòòhò ilẹ̀ náà wọ́n ní da ò rárá kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ wọ́n láti mú Bẹ́ńjámínì ẹ̀ tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù wọ́n láti mú wá nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀ gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí íjíbítì gbà tó yá jacob kú àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú jósẹ́fù àwọn náà kú pẹ̀lú àwọn ọmọ jacob nígbà tí a ti yí orúkọ jacob padà sí israeli àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ gosheni ní ẹ̀ ti ilẹ̀ orílẹ̀-èdè íjíbítì ṣùgbọ́n nígbà tí ó yá ìyà ń jẹ wọ́n ojú ń pọ́n wọn wọ́n di ẹrú ní inú ìsìnrú yìí ni wọ́n wà ni wọ́n fi ké pe olúwa ni ọlọ́run rán Mósè sí wọn ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde nígbà tí wọ́n jáde tán ni àwa ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an olúwa mú àwọn ọmọ ìsírẹ́lì jáde kúrò ní ilẹ̀ íjíbítì ilẹ̀ íjíbítì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà ẹ àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́ ó jẹ́ àpẹẹrẹ ayé gbogbo àni a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú èṣù tí a sì ń sin olúwa òǹrorò òní tí a ń pè ní sátánì ṣùgbọ́n nígbà tí ó wo olúwa ẹni tí ó fẹ́ wa ẹni tí ó mọ̀ wá ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀ ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà nítorí wípé a ti fi Jésù Kristi rúbọ fún wa èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa tí a ké Olúwa tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún ọlọ́run tí ó dáríjì wá a di ẹni ìgbàlà lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa ìfẹ́ wa ọkàn wa ara wa iṣẹ́ wa ètò ìṣiṣẹ́ wa níṣiṣẹ́ ń tẹ̀lé ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kó lé ọlọ́run lọ́wọ́ àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́ wọn a máa rò wípé mo ti di onígbàgbọ́ èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run ṣùgbọ́n nípa ìpinnu ìṣísẹ̀ àti ètò ìgbésí ayé mi ìyẹn wà lọ́wọ́ tèmi nǹkan tí n bá fẹ́ màá ṣe ohun tó bá wù mí máa dáwọ́ lé e. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú ọlọ́run kí ni ìfẹ́ ọlọ́run bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀ òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa òun ló máa ń tọ́ wa kì í ṣe tiwa mọ́ láti máa darí ìgbésí ayé wa àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́ nínú ayé a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó kò sí ìtọ́ni ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó sì ń jẹ́ wípé ṣé àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́ ìran ni ó wò lọ àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́ tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó ilé ijó la ti ń bá wọn pàdé tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé ó sì ṣeé ṣe nínú ọjà kí a bá wọn pàdé àwọn tá a bá pàdé bẹ́ẹ̀ wọn kì í lè dúró nílé nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn bàbá tiwọn ó fẹ́ púpọ̀ ni ìyá tiwọn náà ó ṣeé ṣe kó jẹ́ ìkarùn tàbí ìkẹfà nínú ilé. E bí àwọn nọ́ọ̀sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé ṣùgbọ́n àwa ni ọlọ́run ṣe ní olóríire bí o bá wà níbí ní àṣálẹ́ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọ́n jókòó ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbèsè kò rí bẹ́ẹ̀ tàbí kí a sọ fún wa wípé gbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé à mo mà ṣe alárìnbápàdé ètò ìgbéyàwó wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́ ẹ tí a bá jókòó sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni a tan nọ́mọ́rí tí a ń ta a ní ìtàn fún wa wípé ẹ níbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣí wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ̀ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má bàa ṣe ẹsẹ̀ gbé kí ayé wa kí ó má bàa dàrú kí ó má bàa dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà tí ìgbàgbọ́ ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kó ọkọ oríire kó wá láṣà alẹ́ yìí àbí inú ẹ̀ ọ̀dùnbà tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títí a jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọn kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọn kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá exodu ẹsẹ ìkẹta Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tun ẹ̀dá titun ó ní ẹ rántí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹ rántí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà orí kunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeé ṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí ó máa sọ fún ọ wípé kí ó máa tì ọ́ gbọ̀n ọ̀gbọ̀n wípé kí ó ṣe èyí tàbí kí ó ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ní ọjọ́ náà tí Jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ní ọjọ́ náà kò sì yẹ kí o gbàgbé ó ṣeé níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́ rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré o ní jẹ bí ayé ṣe ń jẹ o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ o sì ní gbéyàwó tirẹ̀ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó bí o bá fẹ́ jẹ aṣẹ́gun o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣùgbọ́n tí mo fẹ́ kí ó yé ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kì í ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní ẹ́tísódù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún wọ́n sì mú ọ̀nà àjò wọn kàn láti sukoti lọ wọ́n sì dó sí etamu létí ijù olúwa sì ń lọ níwájú wọn olúwa sì ń lọ níwájú wọn ìwọ tó tó ṣáájú ọlọ́run níbo ló ń sáré lọ bó o bá sáré ṣáájú ọlọ́run wàá pòfo gbà tó o bá sáré sáré sáré ibi tọ́lọ́run ò bá ẹ dé wàá kan ìdí nínú iyọ̀ ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀ wàá débẹ̀ ó sì mọ̀ pé ní aginjù o ò mọbi tí omi wà wàá kan àpáta báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta ìwọ tó fẹ́ gbéyàwó tó ti gbé kan rí tó sì béèrè lọ́wọ́ ọlọ́run ẹni ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún ádámù ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bíi ínọ́kì ẹni tó ṣe amọ̀nà ènìyàn bíi noah àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé níbo ló ń sáré lọ àwọn wọ̀nyí gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì ó yẹ kí wọ́n kọjú ó yẹ kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ní sáré ṣùgbọ́n wọ́n dúró de Olúwa wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn nínú ọ̀wọ̀n àwọ̀sánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà tí ó sì ń lọ síwájú tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀hún àti ilé òru li ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn láti máa rìn lé ọ̀sán àti lé òru ọ̀wọ̀n àwọ̀sánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà ẹ dúró ṣebí Mósè ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún ogójì ọdún tó sì máa ń kó àwọn ẹran jethro tó máa ń kó wọn rìn láti jẹun láti momi irú olùdarí bẹ́ẹ̀ alákòóso bẹ́ẹ̀ tí ó ti wà ní aginjù yìí kan náà fún ogójì ọdún ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣe bí Mósè ti mọ̀nà àwa tí a wá wòlíì káàkiri wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀ ìyàwó tiẹ̀ sá lọ kò mọ bó ṣe máa pè é padà àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi wọ́n ya kò gbọ́ kan alágídí sínú ilé tiẹ̀ òun ò tí ì fètò sí ilé tiẹ̀ ìwọ náà tún lọ tún lọ kó tiẹ̀ bá ó fẹ́ ṣìnà nìyẹn Mósè tó ti lo ogójì ọdún nínú agíjù ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà àmọ́ Ísírẹ́lì lé e lọ́wọ́ ọlọ́run fúnra rẹ̀ ó tún ṣáájú wọn yẹ kí n bi ọ́ nínú ìgbéyàwó tìrẹ ṣé ọlọ́run ṣáájú ẹ ṣó ń sọ ọ̀nà ṣó ń sọ fún ọ nínú ìṣòwò rẹ nínú ọjà rẹ níbi tí o máa ń lọ ṣé ọlọ́run ṣáájú rẹ lọ àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀ tí wọ́n sì ń ka bíbélì wọ́n lè ka sáàmù ju kíni yìí lọ ó yẹ kí á bi wọ́n ṣé ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí àwọn tí wọ́n lọ sí ilé sinimá tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ́ ṣé ọlọ́run ló lọ ṣáájú wọn ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀wọ̀ ẹ̀yin ọmọ mi ẹ wá wo nǹkan àràmàǹdà láti India ṣé ọlọ́run ló ń tọ́ wọn àbí ẹ̀mí òkùnkùn àbí ẹ̀mí èṣù àwọn tí wọ́n ń lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe ọlọ́run ló ṣíwájú wọn lọ tó sì ń rolùkọ sílẹ̀ tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́ ilé ọtí ńkọ́ ilé ijó ń kọ́ àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù ẹ tó di pé ìgbà tí eré bá dójú ẹ wọn abẹ sí ní ju ìgò fúnra wọn ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀ tó sọ pé ó yá o kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́ ìran wíwò ló gbélé ọ lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísírẹ́lì ni wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn ẹ wo númẹ́rì orí ìkẹwàá númẹ́rì orí ìkẹwàá ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àwọn ọmọ ìsírẹ́lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni ọlọ́run númẹ́rì orí kẹwàá kí a wò láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Mósè sì wí fún Hóbábù ọmọ Rágúélì ará Mídíánì àna Mósè pé àwa ń ṣí lọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín wá bá wa lọ àwa ó ṣe ọ́ lé oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísírẹ́lì rántí wípé olúwa ni ó ti ń darí àwọn ọmọ ìsírẹ́lì olóńṣàmọ̀nà wọn ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan ó sì ń lọ níwájú wọn áńgẹ́lì olúwa pàápàá ń lọ níwájú wọn ṣùgbọ́n ó tó àkókò kan ìtọ́ni ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de ọlọ́run ó fẹ́ sún wọn ká sọ wípé a ò mọ̀nà kí ká ṣe máa sọ pé kọ́lọ́run ṣamọ̀nà wà ó fẹ́ sún wọn ni Mósè bá sọ fún Óbàbò ọmọ Rágúélì àna rẹ̀ wípé wá bá wa lọ à á sanwó fún ẹ èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn bàbá bè inú àwọn tó wà nínú ayé owó púpọ̀ ni wọ́n ń san ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí tí ọlọ́run ti gbá ọkàn rẹ̀ là bí orí bá ń fọ ah, jésù orí ń fọ́ mi o a sì mú kúrò bínú ń run ọ́ ni jésù èwo ni mo tún rí ìbá mú kúrò á mú kúrò bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sá àti bó ti jẹun ẹ tó bẹ̀ sí ní jẹ e, èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn èṣù á sọ pé wọn ò gbọ́dọ̀ fẹnu kan ẹ̀fọ́ bó jẹ́ ẹ àgbálùmọ̀ ni bó jẹ́ ọsàn ni èṣù á sọ wípé o ò gbọ́dọ̀ jẹ bó o bá jẹ ara ẹ̀ funfun bí lájáde kò gbọ́dọ̀ jẹ bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọ́dọ̀ jẹ bó jẹ́ ọsàn ni á kàn máa wọ̀ dànù bó jẹ́ ìbẹ́pẹ kò gbọ́dọ̀ jẹ ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀ bóyá bí ẹyin ni wọ́n á ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹni ò gbọ́dọ̀ jẹ́yìn o òrìṣà ò rere fún ẹ̀ ó fẹ́ kó kú sínú oyún yẹn ni ó tiẹ̀ ṣeé ṣe kán wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ̀ ṣùgbọ́n gbàtà àti di onígbàgbọ́ gbogbo èèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọsàn ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́ bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run ó ń fẹ́ ìtọ́sọ́nà kò ní pé ó ń sanwó nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní káńsẹ́lọ̀ àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn owó púpọ̀ ni wọ́n ń san fún wọn èyí ni ìṣìnà tí Mósè àti ọmọ Israẹli tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ wọ́n ń sọ fún ó bàbò yìí pé àá ṣe ọ lóore á san fún ọ bó bá lè bó bá lè bá wa lọ nínú ẹsẹ̀ ọgbọ̀n òun sì wí fún un pé èmi kì yóò lọ ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi ó sì wí pé má ṣe fi wá sílẹ̀ èmi bẹ̀ ọ́ ìwọ sáà mọ̀ pé ní jùlẹ̀ àwa dó sí ìwọ ó sì máa ṣe ojú fún wa ìṣìnà púpọ̀ ni èyí wọ́n ti rí ọwọ́ ọlọ́run agbára ọlọ́run ìtọ́ni ọlọ́run ṣáájú àkókò yìí ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí ẹni tí wọ́n mọ̀ ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ èyí tó ti ń dúró de ọlọ́run tọ́lọ́run ti ń tọ́ ọ ń kọ́ òòrán tí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni ṣé bí ọlọ́run ló darí rẹ òòrán tí kò tó wá sèkò ṣe bí ọlọ́run ló darí rẹ òòrán tí ilé tó ń gbé ni ṣe bí ọlọ́run ló darí rẹ gbà tíṣẹ́ tó tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́ ṣe bí ọlọ́run ló darí rẹ síbi tí ó ti ríṣẹ́ gbà tó dàbẹ́ ni wípé ẹ̀yìn kan wọ́n níta ṣe bí ọlọ́run ló ti ń darí rẹ ó wá fi ọlọ́run yìí sílẹ̀ ó wá dàbí ẹni pé ẹ kò ní tọ́ ọmọ ó wá lọ bá àwọn ènìyàn wípé ẹ jọ̀wọ́ èyí ni àṣìṣe tí Mósè àti àwọn àgbà Israẹ̀ tí wọ́n ṣe ní àkókò yìí ṣùgbọ́n ó bá bù sọ pé rárá o mo fẹ́ lọ bá àwọn ará mi wọ́n ní má ṣe bẹ́ẹ̀ tó bá bá wa lọ wàá jẹ́ wàá jẹ́ ojú fún wa Mósè fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn ó fẹ́ fi sílẹ̀ ó fẹ́ fi fún Óbáàbù ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó rí ìjà tirẹ̀ lọ́dọ̀ ènìyàn bó o bá rí ìjà tirẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn àánú Ọlọ́run ni fún ọ Ọlọ́run fẹ́ kí o lè tẹjú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé ní ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n wọ́n sì ṣí kúrò ní òkè olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta àpótí májẹ̀mú olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn ọlọ́run ló ń wá ibi ìsinmi ṣé wọn náà mọ̀ ẹ́ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó òun sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi bí n bá gbéyàwó ń sìn ilé ẹni tí n bá wà màá lè mọ̀ wípé mo débi tí mo ń lọ ọlọ́run ló máa wá ibi ìsinmi orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú ló wá sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá láti ṣe àwárí ibi ìsinmi fún wọn ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa ilé tí a ó gbé ọkọ tí a ó fẹ́ ìyàwó tí a ó fẹ́ ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí i ní ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n àwọsánmọ̀ olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó ó ń sọ fún wa ní exodus orí ìkẹrìnlá ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀ àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro máa sọ wípé ah, tó bá jẹ ṣe wípé ọlọ́run ló ń darí mi èwo ni mo tún wá bá pàdé yìí yẹ kí a kọ́ ẹ̀kọ́ kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ Ísírẹ́lì mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ ohun tó yẹ kó o wádìí ni wípé wádìí ara rẹ béèrè lọ́wọ́ ọlọ́run wípé èyí tó dé bá mi yìí kí ni èrèdí rẹ̀ ohunkóhun ló lè ṣẹlẹ̀ bóyá ní ìgbéyàwó rẹ béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kí ni dé tẹ́lẹ̀ bá mi àlàyé ọ bó bá jẹ́ wípé ìṣòro yìí dé kí a lè fi agbára ọlọ́run hàn nígbèsè ayé rẹ bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀ kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ àfihàn ọ́ bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ àfihàn ọ́ bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà àfihàn ọ́ bákan náà rántí wípé ọlọ́run darí àwọn ọmọ ìsírẹ́lì ó sì ń tọ́ wọn ó sì ń tọ́ wọn wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé wọ́n tẹ̀lé ọlọ́run wọ́n ń wo ọ̀wọ́n ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run fún wa ní ọjọ́ òní bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run yóò máa darí rẹ ṣùgbọ́n wá wo ibi tí ọlọ́run darí wọn lọ ní exodus orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Fáráò sì ń súnmọ́ tòsí àwọn ọmọ Ísírẹ́lì gbé ojú sókè wọ́n sì kíyèsí àwọn ará Íjíbítì ń bọ̀ lẹ́yìn wọn ẹ̀rù sì bà wọ́n gidigidi àwọn ọmọ Ísírẹ́lì sì kígbe pé Olúwa ó ṣeé ṣe nígbà tí o ti ń wá tí a ti ń tọ́ ọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń là á yé ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ tàbí ní iṣẹ́ ní iṣẹ́ rẹ tàbí ní bó ṣe ń ka bíbélì bó ṣe ń gbàdúrà ṣùgbọ́n ó ṣeé ṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ tí a ń tọ́ ọ sọ́nà ó wá gbójú sókè ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń pè ní fáráò ó lè jẹ́ fáráò àìsàn ó lè jẹ́ fáráò àìní ó lè jẹ́ fáráò àìríṣẹ́ṣe ó lè jẹ́ fáráò àìtí níyàwó ó lè jó ló tẹ̀lé ọ òkun pọ́ wà níwájú àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì ó sì ń sọ wípé ah ṣe bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ lọ́hùn wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti ọlọ́run pé àlàáfíà ni ìpèsè ni àti oore ọ̀fẹ́ ni èwo ni mo rí yìí ṣe bí fáráò ta kọ̀ sílẹ̀ níjẹ́ lo ni mo rí tó ń tẹ̀lé mi àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà òun kọ́ ló tún dé yìí kí ni kí n ṣe wọ́n bá kígbe gbà tí Fáráò dé rántí o bá a bá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ bóyá pé kò ṣe àtúnṣe ń tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ pé bó o bá ti ní ìyàwó méjì dandan ni o ní láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run tàbí bó o bá ti ní kankan o ní láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ pé o sì ń láti dúró de ìtọ́ni ọlọ́run ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn o ti ń gbọ́ràn yìí tọ́lọ́run sì ń tọ́ tínú rẹ̀ ń dùn tó ń kọrin ayọ̀ tó ń sọ pé à gbangba ìjọba ọlọ́run àjọ débẹ̀ ni bí iná ń jó bójú ń rọ̀ àmàjọ déjọba ọlọ́run ní èso àwa ni kò fòkó nìṣó pé ṣó ń kọrin ni ó sọ pé o bọ́ lọ́wọ́ mi à mi ò tí ì kù mo lọ sábúlé ni mo lọ ṣiṣẹ́ lábúlé ni mo tún ti dé ìsìn àyà wájá bírú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ monday wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ tuesday ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì yẹn pé àwọn sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ní àwọn aráalé wọ́n sọ pé mi ò sọ fún ẹ ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi tiẹ̀ yìí tí kì í dáràn bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú Ifá náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà ti wálẹ̀ ògbé bíbélì ó di nǹkan mímọ́ ẹ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ wá já ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ Ísírẹ́lì ni ni wọ́n gbójú sókè náà rí Fáráò ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún Mósè pé nítorí ìsà ìsà kò sí ní jìtì kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ìjù èé tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde tí íjíbítì wá bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn ah, gbà tó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ ìbéèlì tá a kọrin tá a pàtẹ́wọ́ tá a gbàdúrà tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé ah, kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run a máa jọ débẹ̀ ni bó o ti délé náà tilẹ̀kùn àbí eré ni ó kànlẹ̀kùn wọn ò dáhùn o sì ń gbọ́ radiogram o ń kọrin nínú ilé o ń gbọ́ bóyá ọkọ ẹni o ń kọrin tiẹ̀ ó sì ó sì pe àwọn ọmọ oní ẹ máa ju ìyá ẹ ẹ ju ìyá wèrè ìyá àjẹ́ jùlẹ̀ olóhùn àwọn tó ń wá káàkiri lóru yìí ó tún kànlẹ̀kùn kànlẹ̀kùn kò sẹ́ni tó dáhùn ó pe ọmọ ẹ pé adé o tó o bá dáhùn tó o bá ṣílẹ̀kùn adé náà jókòó lé àbọ̀mọ̀ mi kọ́ yìí ni èṣù á máa sọ pé ẹ ṣe bó fẹ́ ka bíbélì ni ẹ ò ti ka bíbélì bíbélì náà ó gbé ẹ̀ ń sìn ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa ó tí ì mọ nǹkan ojú wa rí nǹkan àyà bẹ̀ sí ní já àwọn ọmọ Ísírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé Mósè ṣé kò sí ìsà òkú ní Íjíbítì e, ò ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ ká lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe wo ẹsẹ̀ ìkẹtàlá Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ dúró jẹ́ nísòro Mósè fún ara ẹ̀ kò tí ì gbàdúrà ó ní ẹ dúró jẹ́ ṣe àlàyé fún ọ yékéyéké. Yéké èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí nì kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ará Íjíbítì tí ẹ̀yin rí lé òní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún Mósè pé èé ṣe tí ìwọ ń ké pè mí yìí sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì ẹ sọ àwọn ọmọ Ísírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí kí wọn kí ó ṣe kí ni Ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ Bíbélì torí ìṣòro Ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi amúdẹ ti gbéyàwó ń sàn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ní kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù sọ di mímọ́ jésù fi agbára ẹ̀ mọ́kún ni jésù ń wòsàn jésù sì máa ń pèsè jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ nìyí tó sì yàgàn o sì tí ì bímọ èṣù á máa sọ pé à dúró jẹ́ òye tó ti ń wàásù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ́ ọlọ́run ní ó tì ọlọ́run ní bó o tiẹ̀ tí bímọ tẹ̀síwájú láti máa sọ pé ọlọ́run máa ń fún àgàn ní ọmọ ìwọ tó ti gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹ náà àwa padà kò sí ni o láti padà àbí òun náà nìyí ń sìn o ti tó ọmọ ọgbọ̀n ní o sì tí ì lọ́kọ o sì tí ì gbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé àtẹ̀jẹ́jẹ́ tiẹ̀ yìí náà ti pọ̀ ju ìwọ ló pa jésù ni ah, ah, èwo ni tiẹ̀ báwo ni tiẹ̀ ṣe wálé o ti ń gba wèrè mẹ́sìn o tiẹ̀ yìí ti pọ̀ jù wọ́n á máa sọ fún ẹ pé ẹ dúró jẹ́ ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ ó sì ò ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yà á méjì àwọn ọmọ Ísírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀ àárín ìṣòro tó wà níwájú ẹ òun náà la fẹ́ rìn kọjá òkun pupa tó wà níwájú yẹn àárín ẹ̀ náà la máa gbà kọjá àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run ṣé o mọ̀ pé àwa báyìí di iṣẹ́ Ọlọ́run àwọn tí wọn ò ní ìgbàgbọ́ àfọ́jú ni wọ́n gbà tí òkun wà níwájú tá a sọ pé ó yẹ ẹ múra o a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófuru tó máa gbé wa kọjá òkun dà wọ́n ní kò nílò wọ́n sá sọ pé ẹ múra o ẹ jẹ́ ká tẹ̀síwájú o ẹ jẹ́ ká lọ o ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ tá a sọ pé ó yá o ẹ jẹ́ á tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọlọ́run èyí tó wà lẹ́gbẹ́ akọni tó jẹ́ pé ìṣòro ló bá débi ní àṣálẹ́ yìí tí a sì sọ pé ó yá o ẹ jẹ́ ká tẹ̀síwájú o tún láti wá láti wá akọni ní ọ̀la èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́ tó ta sì ń kọ ní ọ̀nà ọlọ́run ìṣòro sì dé màmá kígbe màmá sunkún màmá sọ pé bó o bá lọ́kọ mi ò ní súre fún ẹ bí mo kú nínú sàárè bọ́n ṣépè lọ́run màmá ṣépè fún ẹni ó sì wá ń sọ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi gbàdúrà ọkọ ni mo ń wà ìyàwó ni mo ń wà kí ni ká sọ fún wa sọ pé ṣáà tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ ọlọ́run tẹ̀síwájú àti máa gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé ọlọ́run lọ́wọ́ pátápátá bójú mójú kò nínú ìṣòro tó ní tẹjú mọ́ jésù kò sì máa tẹ̀síwájú ìṣẹ́gun dájú mo sọ pé kí ni dájú ìṣẹ́gun dájú àwọn apadà sẹ́yìn àwọn ni wọ́n ń pàdánù àwa tá a fẹ́ tẹ̀síwájú ìṣẹ́gun ni fún wa lónìí ni ọlọ́run béè lọ́wọ́ wa pé èwo ló fẹ́ ṣe òkun pa ló wà níwájú ẹ̀yìn Fáráò wà lẹ́yìn bó o bá padà ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá nìkẹ́ni padà sí íjíìtì bó o bá padà ọwọ́ Fáráò ni wàá kó sí ẹ̀gbẹ́ òṣè sá lọ òkè wà ń bẹ̀ tìbí òṣè sá lọ òkè wà ń bẹ̀ ìwájú nìkan ni ọlọ́run wà ó sì ṣíwájú wa lọ bọ́lọ́n bá wo òkun pa mo rò pé ó yẹ ká ní ìgbà láti wo òkun pa bọ́lọ́n wà nínú iná ṣé iná kì í ju ọlọ́run àbó máa ju ọlọ́run iná tí ò bá ju ọlọ́run kò gbọ́dọ̀ ju ọmọ ọlọ́run ṣe bí àwọn sedraki mesaki àti abenigo àti ṣe ìfẹ́ ọlọ́run ni ó wà nínú ọkàn wọn ni nebukadnezari wá pé wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan míì bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà nígbà tẹ́ ẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin tẹ́ ẹ bá tẹríba díẹ̀ ó ti tó àdá ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀ ta ni ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba èyí tó sọ yẹn o ti sọ kọjá ètè èèyàn ń sọ bó bá jẹ́ bẹ́ẹ̀ nìṣó iná náà lọ̀dálẹ̀ ọlọ́run yẹn àfẹ́sìn a sì ń fẹ́ kó yé ọba wípé ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá. inú bá bí nebukadnesari àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ìgbàgbọ́ wọ́n sọ pé à má jẹ́ kí inú bí àwọn àgbà o gbàtẹ́lẹ̀ṣẹ̀ ọba bínú ta ló máa bínú kán bínú dáadáa àwọn ìyá àgbà tó wà nílé àwọn bàbá àgbà tó wà nílé àwọn kò lọ́lọ́run fi ṣe tán wà nílé ó yẹ kí inú bí wọn àbí ó yẹ bẹ́ẹ̀ inú bá bí nebukadnesari ó bá dáná kò kún mẹ́ńtò ń dáná fún àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkọ̀ sí mọ́ ó bá dẹ àwọn ọmọ ọlọ́run a kì í dẹ ọmọ ọlọ́run ọwọ́ tó bá fi di ọmọ ọlọ́run máa ń rọ ni ó bá dẹ wọ́n wọ́n bá ní ó yá o wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọn jù sínú iná àwọn tí wọ́n mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù fún nebukadnesari wọ́n bá bọ́ síwájú pé àwọn èèyàn wọn bá jù wọn sínú iná iná tó ọwọ́ ọwọ́ iná tó mì ó kọ pa wọn rẹ pátápátá ná bọ́ ṣe lajú wọn bá iná ọ̀run àpáàdì tó jáde sí lọ́hùn. àwọn sẹ́dákì mẹ́sákì àti àbẹ́nígò tán sọ pé bí iná ń jó màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run bójò ń rọ̀ bí ò sọ ọ̀mbrẹ́là màá débẹ̀ bó jẹ́ pé fara ń bọ̀ lẹ́yìn òkun pọ̀ wà wájú mọ́ láti sin ọlọ́run tí wọ́n ṣe ìpinnu mẹ́ta ni wọ́n wọn ọ̀pọ̀ o wọn ọ̀pọ̀ rárá rárá gbàtàn dénú náà okùn tá a fi dè wọ́n ó jó ráúráú irun wọn aṣọ wọn bàtà wọn kò sí nǹkan tó jó ni jésù bá jésù látòkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn ó yẹ kí n lọ bá wọn ni wọ́n bá ń rìn káàkiri ní ọ̀nà ni wọ́n bá ń sọ̀rọ̀ ó lè mọ nǹkan tán sọ ó lè mọ gbà tí wọ́n bá ṣe tán láti la iná tiẹ̀ kọjá ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ torí pé bàbá wà nínú náà bàbá wà nínú wàhálà ìgbà ni Jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn àbá wọn ẹ̀ ìwọ ń jẹ́ tó débẹ̀ ò lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a kì í kàn gbọ́ ní ẹ ní ara òfòṣá kákan máa lọ kò sí ìṣòro kò sí wàhálà a ò fẹ́ gba ìgbàgbọ́ tiwa pẹ̀lú nínú bí ni òkè òní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ ti nebukadnesari ti èṣù ti àwọn ìyá àgbà àwọn bàbá àgbà àwọn bàbá àsàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa tá a sì sọ pé kò sí nǹkan náà kò sí nǹkan tó mì láyà mò ń lọ nínú náà yẹn nínú náà wọ́n rìn wọn ní ìpalára kankan ó wá sọ pé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ọmọ ọ̀gá ògo ó ní ẹ jáde náà bá jáde ah wọ́n ní kò síru ọlọ́run tó lè gbàyàn bí irú èyí àwọn tó ń fẹ́ tẹ̀lé ọ̀nà tọlọ́run nìyẹn kí la ti rí sí kò pẹ́ náà gbà tí nebukadnezar tó ti kú tí ọmọ ẹ̀ náà tó ti kú ni darius yẹn tún gorí oyè làwọn kan bá fi òfin kalẹ̀ náà bá sọ pé òfin má gbàdúrà a ti gbọ́ òfin pé ẹ oúnjẹ wọn òfin wípé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá àti ẹ̀gbọ́ yẹn òfin má gbàdúrà òfin ìpànìyàn nìyẹn gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni àbí kì í ṣe bẹ́ẹ̀ òfin òfin tó ń wọ ọkọlọkọ lè gbélẹ̀ nínú ilé òfin pé kí n tó jáde nílé wá oúnjẹ fún mi òfin dáadáa ni òfin wípé taṣọ mi bá dọ̀tí ní sátidé bá mi kókó fọ́ òfin dáadáa ni ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì ìyẹn ti kọjá òfin pé nílé bí o ò ní gbàdúrà sí ọlọ́run o tààrà tún fẹ́ gbàdúrà sí ṣéṣù la fẹ́ sìn ni Daniel bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin òfin ilé ìtẹ̀tún wa gbé kalẹ̀ yìí ó ti kọjá ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣan lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá di wọ́n sọ pé aha a ti mú o ó ti gbàdúrà ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà ẹ pè wọ́n jọ kí lẹ̀ṣẹ̀ ìyàwó ẹ ẹ ó ń ka bíbélì ni ẹ̀ṣẹ̀ náà nìyẹn kí lẹ̀ṣẹ̀ ọkọ ẹ ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóde jó bá wà àjọ máa ń lọ bóde òde ẹbọ jíjẹ bó bá wà àjọ máa ń lọ ń jẹjẹ ni ṣùgbọ́n sìn ó wá lóun ti rí kan ìjẹkújẹ kò jẹ mọ́ ìmukúmu kò mu mọ́ balẹ̀balẹ̀ bí ò bá jẹ́ pé ó lọ sẹ́kọ̀ọ́ bíbélì ilé ẹ̀ ló ń jókòó sí ìsìn ìyẹn gan ló ń ta mí lára pé ó ju èṣù sílẹ̀ kò sì fẹ́ sin èṣù bá a ṣe ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádùrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́ gbé bíbélì wálé ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ò gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni Daniel gbọ́ ló sọ pé òun òun mọ nǹkan tó ń ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé gbàtà àbá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtàn wá wọn mú dé ọ̀dọ̀ ọba kò jíyan ó wò wọ́n lójú báyìí náà ni wọ́n sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ̀ sí ó àwọn kìnìún ebi ti ń pa wọ́n wọ́n bá ju Daniel sínú ẹ̀ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lẹ́ ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ Daniel ni Daniel sùn nínú òhò kìnìún tí èèkánná ò yẹ Daniel lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé Daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gba níní. daniel bá sọ pé ọlọ́run tèmi ń sìn o kì í ṣe àwọn ọlọ́run tó lójú tó ń ríran èyí tó létí tí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run ti igi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi sìn ó gbà mí ó áńgẹ́lì rẹ̀ ó ṣẹ́ṣọ lórí mi ah, ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà dánra wò àbí ẹ̀yin náà sà ń sin ọlọ́run ẹ̀yin náà ẹ̀yin náà sà tó ẹ̀ máa bójú ọ̀fọ̀ lẹ́ ń pè bójú ẹ̀dúrà lẹ́ ń gbà ẹ̀ sà ń ṣe kan ẹ̀ ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà nìyí torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jòónú ẹ̀ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tegun ló jẹ wọ́n pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣé irú ti Dáníẹ́lì ni àbí ọlọ́run Sédrákì Mèsákì àti Abẹ́dínígò ọlọ́run ti Mósè ti Árónì ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ ìpọ́njú bọ́lọ́run bá bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run á kà kúrò bómi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run allah láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni ìpinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé òun kò ń tọ́lọ́run bá fẹ́ ibikíbi tọ́lọ́mbá ní kí n lọ ọ̀nàkọ́nà tọ́lọ́mbá ní kí n tọ̀ òun ni mo fẹ́ tọ̀ mo fẹ́ kó gbàdúrà kó sọ fún ọlọ́run wípé báyìí ni mo ṣe fẹ́ sìn ọ́ báyìí ni mo fẹ́ ṣe mi ò sì bẹ̀rù inú níbí ni tàbí àyà ò fò lórí ohunkóhun torí pé mo fẹ́ sìn ọlọ́run ṣàgbọ́ràn ní ìfẹ́ rẹ̀. bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà sá tẹ̀síwájú ní àṣẹ olúwa bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín sá tẹ̀síwájú ní àṣẹ rẹ̀ bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ sá tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn ọlọ́run. bí ìlérí rẹ̀ tilẹ̀ pẹ́ kì yóò falẹ̀. gbẹ́kẹ̀lé olúwa má ṣe fòyà. ní orúkọ jésù kristi olúwa wa a lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí ó dá wa lójú. wípé bí o bá gba nílà o máa ń dúró tì ní pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlẹ̀ ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run alààyè. gbogbo ìwọ orí kunkun tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ yọ ní ọkàn wa ní orúkọ Jésù ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí yẹ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà mú kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù máa tọ́ wa máa ṣáájú wa lọ lànà sílẹ̀ fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a bẹ̀ wípé kí o ká kúrò níwájú wa. Amen a sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristi kí ó tó dé ṣàánú fún wa má jẹ́ kí a ṣàkò kiri má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa nínú ìṣiṣẹ́ wa nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. bí a ṣe ń lọ lónìí jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnì kọ̀ọ̀kan wa à ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnì kọ̀ọ̀kan wa lára kí àwọn ẹni ibi kí ó má ṣe tẹ̀ pa wá mọ́ o kí o sì jẹ́ kí gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú ohunkóhun tí ó wù kí ó jẹ́ lé wọn sí wa ní orúkọ Jésù adúpẹ́ máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa.